ara ọkọ fọlọ ọkọ bàtọlà ẹja ìfẹ́ ìgbẹ ọlọpọ ọlọpọ àlẹfà Muhammad lọlọlọ àlẹ ìwà nítorí pé ó wù wá ká parí ìṣẹ́ra yìí lòun ló ṣe ká fẹ́ mọ yára lé yìí àwọn ìta yìí àrùn kọ́ńtínú ìdìbò dákàtọ́ níbi ká tó kéwòn. tó a mọ̀ àwọn àlàyé yẹn ṣe lọ títí but a mọ̀ tu pẹ̀lú fọlọ́run ló dẹ̀ wá na ká parí rẹ̀ ó important kò lè jẹ́ pé ẹni púpọ̀ bá yàrá láti kà pẹ̀lú mo rò pa mi yé naam ibi tá a dé ni majhul ló ti kà bẹ́ẹ̀ tẹ́lẹ̀. كشف المجهول اعلم أن كشف المجهول نوعان مجهول تطلب معرفته ومجهول لا تطلب معرفته المجهول الذي تطلب معرفته اعلم أن المجهول الذي تطلب معرفته نوعان واجب ومستحب والواجب نوعان واجب عيني وواجب كفائي نعم الحمد لله والصلاة والسلام على رسول الله كشف المجهول ẹ̀rí wípé ibi tá a ti lọ òun ni wípé tá a bá ń wá mọ̀ ọ̀kan nínú tá a fi máa ń wá mọ̀ ní àbí bẹ́ẹ̀ kọ́ àwa ní béèrè a máa fi ń sọ̀rọ̀ fọ́ ẹ̀wò àlẹ́ ṣèṣe báà bóyá ìṣèbáhùn yẹn fìlẹ̀ àlìfáàbẹ̀ ni tàbí ìṣèbáhùn fìlmáàni séyẹn ti yé wa dáadáa wa sọ yẹ ká mọ̀ pé tẹ̀síìmù ọ̀rọ̀ ìṣèbáhùn àlìfáàbù àti màáni yẹn abẹ́ ẹyọ kan nínú ọ̀nà àbẹ́rẹ́ lọ́wọ́ ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ sọ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni wípé eléyìí tá a fẹ́ fi ṣe ń tá a mọ̀ àfẹ́jọ àfẹ́ mọ̀ òun náà tún wá pín sí méjì ìlàfà àfi ẹ̀ làmà nàkàṣọ́ àlùmọ̀jì hóólì náà wà á lọ mọ̀ wípé mi fẹ́ mọ̀ nǹkan téèyàn ò mọ̀ kẹsì ká sùn téèyàn ò mọ̀ fún yàn káyì màkàn yìí ó lọ kí mo ò dé oríṣi méjì náà ni majhulun tutlabu ma'rifatu nǹkan mi bẹ téèyàn ò mọ̀ ṣùgbọ́n tẹ̀sí fẹ́ dí a mọ̀ mo rò pàlà mi tiẹ̀ àmọ́ ṣùgbọ́n ẹ̀sìn fẹ́ dí a mọ̀ wa majhulun la tutlabu ma'rifatu. Eh, nǹkan mi ń bẹ àmọ́ kò ní ìdí ká mọ̀ mo rò pa láyé mi jẹ ọ̀kan ní ẹni wípé àmọ́ kẹfí yàtò ìtìsọ́fì láàyè bìsífàtì bóòlù ọlọ́run ṣe gbà ròyìn pẹ̀lú àwọn àròyìn tá a fi ń ròyìn ẹ̀rí yẹn kẹfí yàbó ṣe gbà ròyìn àmọ́ àdẹ nídìí láti mọ̀ ó wà nínú ẹgbàá wáyé pé ọmọ ọba ọ wíkẹ́ta lọ́dà ọ ó dà á lóhùn níjọ báyà yóò bá débi kíta lọ́dọ̀ lọ́wọ́ bá rẹ̀ tó bá dé báyẹn ó ní nǹkan tá ní ká ṣe sallallahu alaihi wa sallam sọ àwọn kẹkẹ ń bẹ kò ní ìdí ká mọ wá pa fẹ́ mọ káàkiri abẹ́ pa fẹ́ mọ ntí ò ní ìdí ká mọ sọ pa fẹ́ mọ làwọn èèyàn bá débi mọ làdùnní wọn ni nígbà tí a bá wò pé bóòlù ṣe mọ nǹkan wa yóò ní ilmu làdùnní ni ọlọ́run fi mọ̀ mí direct látọ̀dọ̀ ara rẹ̀ sálàyé mi tiẹ́ wàlámúnáhù min ladunna ilma yóò ní ìmọ̀ tí yìnyín ìmọ̀ hakíkọ̀ ni ìmọ̀ sẹ̀ríà ìmọ̀ sẹ̀ríà ni tí yìnyín ìmọ̀ hakíkọ̀ ti wa ọlọ́mọ ṣe ká ṣe fún wa ni ọlọ́mọ jà sí ni ká má ti ṣeun tó bá rí bẹ́ẹ̀ alimajulu ladi tutlabu ma'rifatuhu ntaama tẹ̀sìn fẹ́ jẹ́ àmà oní ẹ̀làm anna alimajulu ladi tutlabu ma'rifatuhu nìkan táàmà tó yẹ ká wá ìmọ̀ nípa ẹ̀ ká mà oríṣi méjì ni ó lè jẹ́ pé ọ̀ràn yẹn ni ká mọ irú nǹkan yẹn ó dẹ̀ lè jẹ́ pé mustahabu ni ká mọ̀ mo lọ pàlà yẹn mi ti tọ́yìbù nítorí wàá jẹ́ wájibù náà ká mọ̀ yẹn jíjẹ́ wájibù rẹ̀ ó lè gbogbo mùsùlùmí bíi mímọ bó ló ti yẹ ká mọ̀ kírun ọ̀ràn yẹn gbogbo mùsùlùmí mo ṣùgbọ́n ó lè jẹ́ wájibù lórí umma islam tí èèyàn ṣe wájibù lórí àfọwọ́dù wọn ìyẹn lápèjúwe ká máa bó láti máa wẹ̀kú mo rò wálá yẹn mi ti ká máa bá ṣe máa wẹ̀kú kásá ti rí láwùjọ mùsùlùmí àwọn tó mọ̀ kú wẹ̀ kìí ṣe dandan ni kọ́yá kí gbogbo mùsùlùmí lọ́gbọ̀dọ̀ mọ̀ kú wẹ̀ mo rò wálá yẹn mi ti yé báwọn nìṣẹ́ bọ́kà fi ṣàpèjúwe ni àpèjúwe rẹ̀ pọ̀ wájibù kìfáyì àti wájibù àyìní tọ́yìb aliwájibul àyìní níbi ìmà wọn ni máa lazimatu àrífàtú kulla ahadin bihasabihi nítorí sọ̀rọ̀ yẹn lórí kálukú kọ́ mọ́ bípa ẹ̀ bá ti mọ̀ kullu bihasabihi ó lè ròyìn ké bí àmì bí ó sì mọ̀ọ́nù kí bí ó sì mọ̀ọ́dájọ́ ọ̀run lẹ́ni tó jó ní mímọ́ ó sì mọ̀ lidhalika qala kullu bihasabihi mọ́sọ̀ yìí ké bí ọmọ ọ̀run ké bí ìmáàmù haram ni ìyẹn lè máa kí ju mọ́ muharram lọ tó yẹ bá nímọ̀ jùlọ ṣùgbọ́n aláta ìyẹn ẹlẹ́ja òun náà máa kí débi tọ́lọ́wọ́n bó ti gbá ni kò lè kírun bí àfa mo rò wálá yẹn mi ti mo wá sọ fún ìyẹn ẹlẹ́ja kí bẹ́ẹ̀ ṣe ń kírun yẹn ah irun yóò bá ẹ bẹ́ẹ̀ ṣe kí ni tọkàn rẹ sì ń bẹ́ẹ̀ bí ẹja rẹ tó gbé ka ṣọ́ọ̀bù tó gbé ka ṣọ́ọ̀bù mo rò wálá yẹn mi ti àtùmọ̀ kọ́ sí kó lóun bí hasabi ṣùgbọ́n ọ̀nà yẹn ni kó mọ̀ nù kí wàdọ́bìtù anahu máa tàtàwá kọ̀fọ̀ alẹ́ yìí sèhàtù akọ́ ìdíkù lè ahad ṣètìmá gbogbo tó bá ti jẹ́ pé òun ni ó já kí dáadé ó lálàáfíà wà ìbàdà àti òun ni ó jẹ́ kí ìbàdà rẹ̀ ó lálàáfíà ẹ má gbàgbé ojú ta pè ní ìbàdà fún alánà wà mọ àmàlà àti ìlú àjìbà gbogbo mọ àmàlà rẹ ọ̀rọ̀ bù yóò wù ẹ kí ló jẹ tí ó jẹ́ kí báyìí tó ṣe ó lálàáfíà tó ní lọ́mọ tajà rìbá tó ní ma ta ayá purchase tó ní lọ́ọ́ máa yáwó báńkì tó ní lọ́ọ́ máa tajà nígbà tí wọ́n ti ń pè wọn ní mọ́ṣáláṣí ìrun jimá ẹ̀rọ pé gbogbo bẹ́ẹ̀ òtí yẹn bá ṣe ń gbà yẹn bẹ́ẹ̀ òjàkùjàkù ni mo rò pa agbọ́miyé tọ́yẹ̀ wẹ̀lẹ́ wá jẹ́bọ̀lì kìfà iyú mo fẹ́ máa yára díẹ̀ díẹ̀ ni o máa tún kọ́ ọ̀làbọ̀lì ó máa tún bí iyá àdì ó mọ ìsìláàmù gbọdọ̀ ni mo rò pa láyé mi ti yẹ wà á tẹ́bùrọ̀ òzè máa tún bí kìyàmì máa yẹ fi fi tàkìrì tí àwọn tó tó tí wọ́n bá ti mójútó kìí ṣe wàhálà mọ́ lórí umma islam ẹja gbọ́ mi yé kìí ṣe ọ̀ràn yẹn nínú islam ni pé gbogbo umma ló gbọ́dọ̀ jẹ́ àfa tó bá ṣe pé bẹ́ẹ̀ ni ọlọ́mọ ní sọ pé fásitì alúwàlá dékèrè nǹkan tó mú látà àlàmù tẹ̀yìn ọ̀bá mọ̀ ẹ̀ bá wọn tọ́ mọ̀ lérè. láàkín agbọ́dọ̀ rí kìfáyà nínú umma ìrọ̀pá àjọmíye ẹ rí i pé kìfáyì la pè é agbọ̀dọ̀ rí kìfáyà nínú umma nínú àwọn onímímà ẹ wá máa wò ní sọ́ọ̀mìlì yìí lẹ́yìn àwa tá a wà mí kò síbi náà ti jókòó olú eléyìí sọ́ọ̀mìlì yìí ìsọ̀bùnmí ò lẹ́dẹ̀ o ṣùgbọ́n sọ́ọ̀mìlì ẹnu wọn àwa tá a jókòó ntọ́jọ́ mọ́ báyìí ni bẹ́ẹ̀ ni àyè mẹ́kọ̀ pẹ̀lú ògùn ọlọ́run àtọ́wọ́ tá a bá bẹ̀rẹ̀ láti láyé yìí nìkan lọ sí mọ́bí àtàwọn tó wà ń bẹ ká tó wá bọ́ sẹ́lẹ̀yìn ká tó wá bọ́ sókun adé sálàyé mi tiẹ̀ ká tó wá bọ́ sí dárúdà ọ̀hídìí lọ tẹ̀ǹpá àtò ká tó wá sọ pé ojú èèyàn ti ń bẹ lẹ́dẹ̀ torí kó súnmọ́ kọ́mọ́ sí ìdókò míì ní irú òní lẹ́dẹ̀ dubai lọ tó túmọ̀ sí pé ti gbogbo wa ìbàjẹ́ àáfàá lẹ́dẹ̀ igan ó lè má ti tó kò yé yín torí kí gbogbo àìbájá afa súnà lẹ́jẹ̀ àti ìtò nǹkan afa àbídí àtọ́ wà lẹ́jẹ̀ gbogbo mọ́ṣáláṣí ẹ̀jẹ̀ tá a bá bọ́ ọbẹ̀ ńkọ́ ọ̀kan pa àmọ́ sí dáwà ńbẹ̀ yóò tó sẹ́kù mọ́ṣáláṣí eh, ìlú ẹ̀jẹ̀ ìlú mọ́ṣáláṣí ni gbogbo kọ̀ọ̀rọ̀ ni mọ́ṣáláṣí wà tó bá rí bẹ́ẹ̀ kò tí ì sí kìfáyà débi káwọn èèyàn mọ̀ sọ ni mẹ̀sìn tẹ́ wá sí gbogbo ilé wa dá afá ni èèyàn mélòó ló ṣùgbọ́n àkíkọ̀ ni wípé kìí ṣe ọ̀ràn yẹn lórí gbogbo ọmọ ìsìláàmù kí gbogbo wọn gbọdọ̀ jó ní mímọ̀ láàkín nàìjíríà ilẹ̀ kìfàyà ìlànà ayẹ́kì ẹ wo tàbírò àfà máa tó kọ́ làbùlẹ̀ ọmọ tó bí jáde yìí wàtàbùrọ̀ ọ̀dẹ́mọ̀ tó bí kìyàmì máa ń yẹ̀kì. agbọ́dọ̀ rí kí àwọn tí ó tó wọ́n ti gbéṣẹ́ yẹn lọ́wọ́ ẹ dákun mùsùlùmí lò ní ó tó ń bàdàn. ó sì ká tó mọ̀ sọ̀tẹ̀kọ́ àwọn àbẹ́ẹ̀ kò yọ̀bẹ̀ ń tẹ́ wa amma al-mustahabu fakullu ma yutlabu ta'allumuhu mimma ada zalika sọ nínú àwọn mustahabu ní nǹkan tó ṣe wípé kíkọ́ wọn náà dà ṣùgbọ́n yàtọ̀ sáwọn nǹkan tá a ti sọ lókè ṣé n ta sọ̀rọ̀ sóyè wa báwọn ọlọ́run bó kún àlọ́wọ́ ẹni tí nǹkan mi ò bá yé kó béèrè nígbà tá a bá parí na al-majhulu alladhi la tutlabu ma'rifatuhu àwọn kankan bẹ àmọ́ onídìí ká máa wádìí pa fẹ́ mọ̀ káàkiri اعلم أن المجهول الذي لا تطلب معرفته نوعان المسكوت عنه شرعا انت المسكوت عنه في الشريعة انت شريعة الإسلام باتي داك لوريه حديثي وسكت عن أشياء قل له سبحانه وتعالى العافية وسكت عن أشياء رحمة لكم فلا تبحثوا عنها ọlọ́run dákẹ́ nípa àwọn kankan ó fi ṣe kẹ́yìn ni حديث má gbọ́n طيب ẹ wá já má péjúwe alukur'an máa fún yẹn gbà ẹ já má péjúwe alukur'an ẹ rí i pé wọ́n dòrò bí láhùn masala ní asahaba nkọ́rọ̀yà ìdíjà ahali mursalu lápéjúwe kọ́ríyà yẹn ọlọ́run ní fún alápéjúwe àwọn ará kọ́ríyà nígbà táwọn ìránṣẹ́ ọlọ́run wá bá wọn kí ló kọ́ kọ́ríyà wọn tẹ́ bá ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ tafsir wọ́n ní àǹtọ̀kíyà ni. àwọn jẹ́ ní àǹtọ̀kíyà wọ́n wà á fà á nígbà bò ti dákọ̀ ọlùhùn ẹ̀sìn ọ̀ṣọ́ mà kò sí nínú àkídà mùsùlùmí kọ́ ọ̀gbà pé kọ́ríyà tọ́lọ́wọ́n sọ ẹ̀dẹ̀ ni àbí kọ́ríyà yẹn ẹgbẹ́ èkó ló wà àwọn kan ní eh, wọn lè kó wọn ní ẹni ẹ̀sùn sí wọn wọn sùn níjẹ̀bú ní nàìjíríà wọ́n máa ń lọ ibi sàárè rẹ̀ kì í máa ṣe kí wọ́n máa ń lọ ibi sàárè lọ tọrọ àdúrà ń bẹ̀ níjẹ̀bú sàárè Balkis Balkis tó lọ sọ̀rọ̀ àrọ̀ rẹ̀ ní Al-Kùránì ṣé náà Yorùbá ń bẹ láyé Sulaiman ní náà Yorùbá ń bẹ nígbà ṣé lẹ́ẹ̀dí ń fẹ́ nígbà náà <laughs> láyé Sulaiman kò sí yóò ebi òròkè yìí náà Yorùbá lè wà. èwo ni wọ́n ti wà láti gbàwo sí gbàwo ìgbàwo nìran Yorùbá bẹ̀rẹ̀ tó bá rí bẹ́ẹ̀ àánú ọlọ́mọdé àsọnù o irú àwọn yẹn kò ní ìdí ká máa wá káàkiri nínú yàsí náà ẹni tó sọ wípé yàkọ́ mi tẹ́wẹ̀ olùmọ̀ọ́sálẹ̀ ìtẹ́wẹ̀ wọ́n máa ń láyẹ̀ àwọn onítàbí sí òyìnbó Habibu Najjar ni Habibu Najjar wọ́n ni lóko àwọn mi ò sọ pé rárá kíní kan ló kọ rẹ̀ a ní ìdí oko ẹ̀ tó kọ rẹ̀ bá ń bẹ́nu tá a fi ṣẹ̀sìn ni kùránì ó ti dà akọ ẹ̀ fún wa. mo rò wá láyé mi ti irú àwọn mọ̀júmọ́lù tó ṣe pé láyé tó lábó máa rí fàtòkò ní kó sí tọ́kẹ̀ sáà ń gbọ́ mi yé bẹ́ẹ̀ náà ni àwọn àsáàbìlì káfí ajá wọn sájà yẹn ṣe dúdú ní àbí pupa bí funfun ọ̀là kí ló kọ ajá nǹkan sọ́mọ já ni àbábo àbákọ kò sí nǹkan tá a fẹ́ kò yẹn nù mo rò a mi yé yẹn má ní irú yẹn lọ mọ wákàkiri àsìkò láre ni àwọn màjúwòlù ń bẹ tó ṣe wípé wá pa káàkiri torí bá là ń wá mọ ó yẹ ká mọ a fẹ́ mọ̀ sí pé à ń wá pa kó má ṣe pé sí láwọn máa ẹ̀yin ọ̀dààmú lórí ìmọ̀ o àwọn tí wọ́n jẹ́ olóògùn wọn náà kàlẹ́ wọ́n dààmú gan o wọ́n lọ Maiduguri wọ́n lọ gbà wọ́n ní kíní kò síbi wọ́n lọ o wọ́n wá ìmọ̀ àkíkọ̀ káàkiri wọ́n wọnú gbó lọ náà wò wọ́n fẹ́ gbàgbára wàlláhi ìlàyà àní alabad ẹ̀wọ̀n kan inú òmà téèyàn máa wá káàkiri ké mọ́ wà ti ọkọ̀ min husni islam ilmar'i tarkuhu ma la ya tó bá lọ fẹ́ mọ́ wá mọ́ káàkiri tó tún wá jẹ́ mọ́ jasus jasus ni hmm, tó ní nímọ̀ láíláí níbi tó ti lọ kọ́ mọ̀ gan ìtòbi ẹ̀kọ́ kọ́ mọ̀ mbẹ́ ìwọ wo bọ́dà yẹn bọ́dà yẹn èyí ti jẹ́ sọ́dẹ̀ ẹni ọ̀ ni àbọ́lọ́pàá ní tí o bá ti kàn yàn mọ́tẹ́nubọ̀ gbèsè ayé nìkan. àbáyíṣà ìdánlẹ́nu ọjọ́ mẹ́ta yìí. bàbá àlùkò àbáyíṣà bó dáa bó tẹ̀ ní ẹ̀kan àṣetẹ̀ bá padà bọ̀ ẹ̀ yà dọ́mí. ìjọba wa yà dọ̀rẹ́ ńkọ ẹ̀dá ebile ti ṣiṣẹ́ nìsí fi ń jẹ́ni ọmọ wákàtí. tí o bá ti kọ́ pátì tó bá ti pé mọ ẹ̀sìn wá lóòótọ́ mọ̀júwòlù ni bọ́ kọ̀ọ̀kan yìí lọ́kàn yẹn papọ̀ mo rò wá mi النوع الأول المسكوت عنه وهو كل ما لا ينبني على معرفته حكم شرعي nítorí bá ti jẹ́ pé ọmọ ọmọ ìdájọ́ sẹ̀rí àkàkùn sọmọ kọ́ ọmọ pé Habibu Najari ni ẹnìkan jẹ́ ẹ̀dá kò kí ni ìdájọ́ sẹ̀rí àti mbẹ́mbẹ́. wàhálà yu'inu ala dhalika kò sí lè ràn ọ́ lọ́wọ́ láti mọ̀ ìdájọ́ sẹ̀rí à ìdájọ́ sẹ̀rí à ọ̀sọ́mọ kò tó ń lè ṣe wípé tó o bá mọ̀ ó lè ràn ọ́ lọ́wọ́ láti láti mọ̀ ìdájọ́ sẹ̀rí fàáhùn lápèjúwe torí yẹn lè sọ pé àwọn kéèyàn máa fáìlì kéèyàn dájọ́ ṣẹlẹ̀ àtọwọ́ aṣọ mọ̀ ṣe pẹ́lú mi náà sọ bá ṣùgbọ́n mímọ̀ fáìlì lè ràn ọ́ lọ́wọ́ láti mọ̀ dájọ́ ṣẹlẹ̀ à ǹgbẹ̀ wa ní fáìlì mọ̀ fúlù bí kí ló kàn mí pẹ̀lú mọ́sítàrí mọ́sítàrí ṣé ọlọ́run sọ mọ́sítàrí kalẹ̀ ni ṣé mọ́sítàrí jẹ́ Kùránì ni tàbí sì mọ̀ fúlù kí ló kẹ́mi àti ó kùránì atadisi sáńkìlìtì torí tá a bá dúró ń bẹ̀ yóò wá lọ mú ẹgbọ́n tábùsẹ̀dì sọ ni ó ní kúlù máa láyàmbá ní aláma àrífà tì hín hukumun shar'i ìdájọ́ ṣẹ̀dá àkàkùn ọ̀sọ́mọ́ mímọ́ kò wá ní ká wájú pé wà láàyò ẹ̀yìn inú àlàbà ìbára àwọn àfa àwọn máa ń ní dé kọ́ ìdájọ́ ṣẹ̀dá àkàkùn kò sí tọkàn kò dẹ̀ tó ràn ọ́ lọ́wọ́ láti mọ̀ ìdájọ́ ṣẹ̀dá tídájọ́ ṣẹ̀dá ọ̀bá so mọ́ ràn ọ́ lọ́wọ́ láti mọ̀ ìdájọ́ ṣẹ̀dá sálàyé mi ti ọmọ yẹn o lápèjúwe wọn gbọ́rọ̀ wá bá ọ nínú gbogbo ohun tí wọ́n sọ wọn àrùn kankan mẹ́jọ sẹ́yìn pé lè máa wò wípé kò sí lára tí màá fi dájọ́ láàkín nǹkan ń bẹ tó o nídìí láti ṣe tó ṣe wípé ó lè ràn lórí yẹn ní hmm, kò yẹ ká máa béèrè yẹn tó sì ń lè wàá bá ń parí láyà wọn à lè tán kó tó mẹjọ ń dá ọjọ́ dọ̀lẹ́ experience tọ́wọ́ yìí pé ẹ̀yin tí a rò kalẹ̀ yìí ẹjọ́ yìí oníṣòfò fún kankan tí wọ́n ti sọ tọ́wọ́ làákà yẹn bá ti débi ó ti mọ̀ pé ẹjọ́ yìí nkankan ní ẹjọ́ fún ẹjọ́ yìí bá àwọn akẹ́kọ̀ọ́ padà fi ẹ̀yẹ ni wọ́n bá tó pé àbẹ̀dẹ̀ rí àbákẹ́ wọn díẹ̀ understand gan ṣé gbogbo ẹnu lè yẹn mọ̀ fi sọ̀rọ̀ ni. ẹ̀yin ìrọ̀pá ọgbọ́n mi yé yọmọ yé wọn náà sí bá ti ń dàgbà sí wàá wà mí bábí ilẹ̀ ilmi alladhi la yanfa irú eléyìí nínú mọ̀tí ọ̀sán àǹfààní ni kọ́mọ wá bíbu nàìjíríà káàkiri àǹtọ̀kíyà káàkiri wal jahli alladhi la yadurru bẹ́yìn ọba mako nìyàrá sóye báwọn àná sáni alladhi la ya'ni al-abda ní tí kàn yàn kullu ma la tanbani alayhi ziyadatu fi ilmi abdi kò lè jẹ́ kí màrí ó lékún wàlá amalihi kò lè jẹ́ kí sàrí ó lékún wàlá yakunu àwọn náà ala dhalika kẹ́tùn ṣe pé yọ̀ràn ọ lórí nǹkan tí à ń sọ ìfawọ́ àmì bá bi tànà tó nínú ká kàsáfẹ́ mẹ́sìn lé kankan kan gòlówó ní tànà tó wà àtọ̀ṣàbọ̀ kéèyàn sáfẹ́ yó pẹ̀lú tí ò sí lọ́dọ̀ ẹ̀ wàlhùnkọ̀ ara ìwà òpònú ni òpònú wà tààmùk tààmùk ni kí kásáfẹ́ wọnú mà kásálà fẹ́ mú kankan jáde mo rò pálá yẹn mi tiẹ́ sọ àwọn nǹkan tí ò ti kàn yàn ìyẹn máa wà ẹ wo wàhálà táwọn ẹlòmíín ṣe lórí pé fẹ́ mọ mọ́ǹtìkì mọ́ǹtìkì sì dá wọn tán yẹn pàlísàfà torí kí ni wọn yóò jẹ kí yẹn gbọ́ òṣùlù yìí dáadáa kò wá ní débi òṣùlù gangan mọ́ mo rò pé ẹgbọ́n mi yé ọlọ́run bó kun àlọ́wọ́ torí àsìkò àtọ̀rí kù sáání àtọ́là kọ́yà. àtọ̀rí kù sáání àtọ́là yẹ́ìlám wà fákọ̀ọ́kà lọ́hùn ilà rìdọ́ ànà tọ́là mi. وبالسماء طلب العلم بالقلم يعلم أن طلب العلم بالقلم نوعان الكتابة والقراءة طلب العلم كتابة يعلم أن الكتابة نوعان الكتابة لتحصيل العلم والكتابة لتثبيته ونمائه إيه، ما شاء الله آه، ألا wá طلب tọ́lá ṣe é pé ṣé wàá rí sọ́ọ́lù yẹn náà ẹ gbọ́ yé o sọ́ọ́lù yẹn ó kó ẹni tó ti mọ̀ àtẹni tí ó ti mọ̀ sí ni sálàyé mi ti sọ́ọ́lù náà sì tún wé lára ntẹ́yìn máa fi kọ́ yẹn lẹ́kọ̀ọ́ káfíń yẹn kù ṣùgbọ́n tọ́làbù báàbù tọ̀fẹ́ nu torí sọ́ọ́lù náà ó tún kó sínú tọ́làbù náà ṣe kó kó sínú ó kó sínú ẹ̀ ṣe wá rí tọ́làbù ìmọ̀ ó ní ilam wà fọ́kọ̀kà lọ́hùn ìlàrí lọ́hùn àná tọ́làbà nù wá oríṣi méje tọ́làbù tó wà èèyàn sì máa ń wá mà pẹ̀lú kéèyàn máa tẹ́tí sáwọn tí wọ́n jọ ní mímọ́ tọ́yì tọ́lábìlẹ̀ ẹni mi bìlẹ̀ kọ́là mí fífi kálámù wá mà oríṣi méjì ni alikitaaba mímọ́ kọ̀ọ̀kan sẹ́rí kitaaba tí wọ́n sọ yẹn ó lè jẹ́ tàlífù sẹ́rí ní téèyàn bá kọ̀ọ̀kan lórí ẹ̀ téèyàn bá sọ lódò tí èsì sọ̀lẹ̀ ọ́ mọ̀ nǹkan yẹn jẹ́ ní tí ọ̀kọ̀ọ̀kan lórí ẹ̀ lọ tó bá ṣe kó o bá hasa rẹ̀ dáadáa sọtẹ́yìn bá fẹ́ kọ́ nǹkan kan lórí nǹkan kan lórí nǹkan báyìí mo kọ́ nǹkan lórí ẹ̀ tó bá jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ tó mọ bí wọ́n ṣe máa ń ṣe báyìí ọmọ hmm, gbogbo àkọ́rọ̀ fẹ́ sálàyé mi tiẹ̀ kí wá ṣe téèyàn bá fẹ́ kọ́ nǹkan ẹni tó bá máa ń kọ́ nǹkan nù wá wàá rí kéńgbà tó ń kọ́ nǹkan yẹn wàá mọ nǹkan yẹn ju ní tí wọ́n kọ́ ń parẹ́ lọ. yíyan ìrọ̀pá àlàyé mi tiẹ̀ wàá mọ̀ ọmọ ju ẹni wọn bá ń tí wọn ti kọ́ ọ lọ ó súnmọ́ kọ́ ọmọ ju ẹni tó kọ́ ọ gan lọ tó bá sọ pé o ti ní àlíyà rẹ ni o báyà kó o ti kẹ́kọ̀ọ́ débẹ̀ ló fà á tó fi jọ́jọ́ pé ẹ̀yin tẹ́ lọ skul gan ẹ̀rí pé èèyàn máa ń kọ́ nǹkan míì táwọn àgbo ni wọ́n gbà èmi lè ní kó àtẹ̀yàn kan jọ yọ àfọkọ èèyàn sí pé èèyàn jọ publish ẹ̀ ni òun fi kára pépà tiẹ̀ sálàyé mi ti yé ẹni tó bá kọ́ nǹkan lórí mọ́sálà kan tàbí lórí nǹkan kan yóò máa dunjú mímọ kọ́ nǹkan ara ọ̀nà tí yẹn máa gbà sí kíni o wáyé mọ̀ ni bẹ́ẹ̀ náà ni àlùkẹ́rọ̀ à mímọ ká sálàyé mi ti ẹni tó bá máa ń ka nǹkan ara ọ̀nà tí yẹn máa gbà sí kíni o tí yẹn máa gbà wá mọ̀ ni bó o bá sì lọ wá mọ̀ dònídọ̀là tí wọ́n gan gan yìí bá ka nǹkan o lè ní mọ̀láyìláyì èrò wàhálà yé mi ti torí ẹ̀rí bá a ṣe kọ́ tíra yìí nìsín ẹ̀pá àti fẹ́ kà tán ó wá jẹ́ kí bó ṣe kúrò ń bí iná ọkà jù síbi kan ọ yẹ wò mọ́ pẹ̀lú ògùn ọlọ́run táwa fi lóṣù mẹ́fà oṣù mẹ́kọ̀ọ́ mọ́nà tí nǹkan kan nù tọ́wà nù ẹ̀ mọ́ sálàyé mi dé ṣùgbọ́n tó o bá ń kà tó o bá ń kà ó súnmọ́ kí wọn náà tún wo àwọn nǹkan mi tó o pé ah sàtò sàlàyé bíi ó súnmọ́ kálàyé kan wà mí kó o béèrè lọ́wọ́ mi tàbí lọ́wọ́ ẹlòmíì ó tún mọ nǹkan mi. mọ̀rọ̀pá láyé mi ti di ẹni àwọn bọla la ma máa ń wá mà pẹ̀lú kíkọ nǹkan al-kitābatu li taḥsīlil ilmi èèyàn máa ń kọ nǹkan nítorí pé èèyàn wá mà láti kẹjú yẹ masala báyìí ti ń dojúrú ẹ jẹ́ nǹkan pa yìí ó wà afa káàkiri mo lè mi ó máa wá kí làwọn afa kí làwọn afa kí làwọn káàkiri jọba yìí sálàyé mi ó rí i pé ìmọ̀ o. ìmọ̀ ti kúnlẹ̀ ó wá kókó orí ntọ́ ọkọ àti ntọ́ ọkà àti pé kọ́ ọmọ nǹkan kọ́ kíkà wọn dé yẹn mọ́ báwọn. wàlíkìtà àbàlì tẹ̀síbíìtì hi wà nàmà ìhì sẹ́ni kí yẹn wá ibi tó ti ń kẹ́kọ̀ọ́ kọ́ mọ̀ ní báyìírò kọ́ mọ̀ ní nǹkan tí ó máa jọ́ tilẹ̀ tí ó bọ̀ mọ́ lọ́wọ́ yọ pọ̀ má òfin rọ̀ farọ̀ wà má kò tí bá kọ̀rọ̀ ní tí yẹn bá háwọ́sà lọ ìgbà tí yẹn bá kọ́wọ́lẹ̀ yóò dùn síbẹ̀ mo rò pàlà yé mi ti so ilẹ̀ yẹn fi máa kọ̀ nǹkan lè tẹ̀sí bíi tìlẹ̀ ìlmi ntẹ̀yìn ọ̀fẹ́ jọ sálọmọ yàn lọ́wọ́ èyàn fi kíkọ̀ nǹkan yẹn dì mẹ́lẹ̀ wọn náà máa ìhìn èyàn jẹ́ kí wọ́n nǹkan máa grow torí tí yẹn bá ti ń lọ yẹ̀ wò èyàn tún máa mà sí. bẹ́ẹ̀ rí i pé mi náà àwọn nǹkan mi ti mo sọ mo ti sáré kọ́ sí ẹ̀gbẹ́ bíi mo rò pàlà mi ti ìyẹn ní rántí ma mo rò pàlà mi ti ọlọ́wọ́n kan àlọ́wọ́ awalan tahsilul ilmi bil kitaba fífi mímọ́ kọ̀ nǹkan wá mọ̀ yatahaqqaqu dhalika bikitabati usulihi usulu ìmàlẹ́yìn máa kọ́lẹ̀ èyí lè rí pé àwọn bàbá wa ní jọ̀hún àwọn lo àwọn kìnìyàn wọ́n máa ń dàní torí tí ó pọ̀ wọ́n máa ń gba ìdàní wọ́n ní èyí lè pé ìdílé àwọn kan ní ìjọba ńlọrin ní sùn tí a mọ̀ pé ọ̀yà rẹ̀ bù mọ́ aláàfin lọ́wọ́ ni tó fi wà ń bẹ̀ wọn. gbẹ̀tọ́ aláàfin wa fẹ́ dìrì pẹ̀lú ẹ̀ ọwọ́ ata wa nà pẹ̀lú àwọn fúlàní ti gba àwọn fúlàní nkankan sálàyé mi ti ó ta àwa nà pẹ̀lú wọn. àwọn ní ẹjọ́jọ́ wa bá aláàfin fà aláàfin òfin rí ní òfin ráfọ̀jà mú ìgbà tó wá di pé àwọn ọmọ ogun Ọ̀yọ́ wọn ti padà tí wọn tún ti já ibi tí wọn já tí wọn ráàyè kọjá tí ojú ẹ tí Aláàfin ti wá wò pé eléyìí ti bọ́ máa lọ́wọ́ gbogbo àwọn tó lọ pé kí wọ́n wá ràn wọ́n lọ́wọ́ yẹn mùsùlùmí gbogbo wọn. mo rò pálá yẹn mi di bíi bòròrò bíi fílàní bíi ara kìíní bíi ara gbá ní wá wò yí pé abọ́ ń bí ní tòótọ́ lónìí ma ṣùgbọ́n ò máa darí wa darí àwọn mùsùlùmí mo rò pálá yẹn mi wa bẹ̀rẹ̀ ogun ìgbà tó àti ogun sí kò sẹ́ni tí wà á lọ́wọ́ láti ti dá mo rò pé àlàyé mi ti lógún fi le gbógun yẹn ṣe wá le torí kó di alágbára wọn àrí kọ́ńkà làwọn wá ń kàn síra wọn wọn kàn sáwọn ará Málíkì jihadi ń ṣẹlẹ̀ ń bì kan o àwọn mùsùlùmí àtàwọn kèfèrí ń jà sẹ́ni pé kèfèrí lòun so wọ́n tún kàn sáwọn míì ìdí tó fi jẹ́jẹ́ pé láti oríṣiríṣi àyè làwọn ará Ìlọrin ti kóra wọn jọ nù wọ́n tún kàn sáwọn míì jihadi ń lọ báwọn yẹn ṣe yẹn ṣe ń wà nù àwọn náà inú wọn náà kó náà bọ̀ ee àwọn àǹjànú ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ àǹjànú jàǹjànú lọ wọ́n fi àǹjànú lé ra wọn kí bí wọ́n sàṣẹ pàwọn náà ṣé wàá rí ìgbà tí wọ́n wá pàwọn náà tán àwọn tí wọ́n wá kóra àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí yẹn táwa láàbìsọ lórí tálábìsọ lórí àfáàṣepọ̀ nù wọn ẹ̀dúkàlùkù ọ̀tọ̀ọ̀tọ̀ sí níbi tí wọ́n ti kéwò ṣùgbọ́n ẹnìkan ń bẹ nínú wọn òun ní fúlù tàbí àhàfù Jalalaini ìgbé Jalalaini náà sì ní tíra tafsiru àwọn yòókù òní ẹni tí ó ní díẹ̀ ẹni tí ó ní júùsì kan ẹni tí ó ní kíní kan ẹni tí ó sì wọn pa ah, eléyìí tó ti ní Jalalaini débi ó ti mímọ̀ dàwa yòókù lọ bí wọ́n ṣe kọ̀ dáàmà rẹ̀ oníwà máa ń ṣe tafsiru fún wọn nígbà tó ti ní Jalalaini jù <laughs> kìí ṣe kí torí kó ń lọ kọ́kọ́ wá kìí ṣe torí pé bóyá ó ní mọ̀jà àwọn yòókù lọ ṣùgbọ́n ó ní ìyẹn ò dùn án lọ. dídá fi kọ̀ dáàmà rẹ̀ ni bó ṣe dé lórí mi. wọn náà làwọn ọmọ rẹ̀ sì fi ń ṣe ní títí di títí di so nígbà yẹn wọ́n máa ń dà ní àwọn yòókù wà ń gbà wọ́n lọ tíra náà wọ́n wà ń dà. mùdílù náà wọ́n ní bàbá rẹ̀ pé wọ́n náà fi kọ́ tíra àtọ́gbàjúmọ̀ yẹn múndírù torí pé kò sí gbanu mẹ́kàndínlẹ́sọ̀kan kí ẹ bá a ṣe gbọ́ o wọ́n ní bàbá yẹn fọwọ́ kọ gbogbo ẹ̀ àkọ́kọ́ ni ṣé àrí bó ṣe kọ́ ṣé àmọ́ kí n téèyàn bá ti ń kọ èèyàn kà ẹ lọ́ máa wo àwọn àfa àbúrúkú àwọn àfa àgbòrò yàásín tí wọ́n bá bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n kà tán lẹ́kẹ̀ tó lọ́ lọ́n lọ́mọ yìí tó ti hàn kò jókòó lẹ̀ kó o fẹ́ háyà àṣírí ṣùgbọ́n ó ti kọ́ kọ́ kọ́ kọ́ nínú ọ̀báyà kò ní wo kùránì mọ́ tí ó fi máa hàn tí ó fi máa hàn ṣé wọ́n máa ń gba ẹ̀dà nígbà yẹn ni látara bẹ́ẹ̀ wọ́n ń fi kinní yẹn náà de ìmọ̀mọ́lẹ̀ nígbà náà níbi jẹ́ pé lómi nù wọn bẹ́ẹ̀ bá fẹ́ kọ́ kí n lọ́dọ̀ rẹ̀ yóò lọ gbélé ìtọ́kọ̀ ńgbà ń wá ni tòró nìkan náà ni ó rì ká so <laughs> yatahaqqaqu dhalika bi kitabati usuli wa mukhtasaratihi ẹgbọ́n mi yóò fi kulli fanni ìtumọ̀ rẹ̀ níṣẹ́ wá ni wípé tó o bá tiẹ̀ wá kọ́ ọ lọ wá mukhtasarati fi kulli fanni tó o ní tó ṣe kàtọ́ kọ́ mo rò pálá yé mi ti tọ́yìn sáà nìyà tasbitul ilmi wa nama'uhu a máa ń fi kìtàbà dé màmá lẹ̀ a sì máa ń fi jẹ́ kí mọ̀ ọmọ gbèrò oríṣi méjì ni tahqiq tíra kan bẹ afẹ́sẹ̀ tahqiq ẹ̀ ṣíṣe tahqiq rẹ̀ yẹn yóò dé màmá lẹ̀ tíra kan mọ́ dá akọ lẹ́ẹ̀kan èyí láwọn ni mo wá pè é ṣàǹkúrẹ́ ikhtilafu wà lórí ọkọ rẹ̀ nìkan ṣé ẹ̀ láàmú ni àbí àlàmú táwọn àfáà sọ̀rọ̀ tó lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ lórí ẹ̀ ẹni tó bá ka muqaddimah tahqiq sheikh Mashur yóò ra àwọn ọ̀rọ̀ yẹn àtọ̀rọ̀ sheikh bakiru abu zaid gbogbo wọn báwọn lórí pé ó kọ tíra lásán sálàyé mi ti ṣé ìlàmù ni àbí àlàmù àbí màálìmù bẹ́ẹ̀ ni àbí màálìmù ni ṣé màálìmù ni mo wá kí ni àbí ìlàmù ni mo wá kí àbí àlàmù ni mo wá kí toró nǹkan kan pé màálìmù ń bò mí fúnra rẹ̀ tí wọ́n jọ ọmọ kí wọ́n rẹ̀ tí wọ́n pè ní alam àtúrà mi náà àfàjọ ní ẹ̀lámù ni sálàyé mi ti ọlọ́wọ́n bó kún àlọ́wọ́ so tahqiq àti tahrir sálàyé mi ti ti sàlàyé mà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni jam'u shawaridihi wa fawaidihi shawaridi ni àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú mọ̀tọ́ wá fọ́nká kíyàn wá kójọ sáàyè kan lápèjúwe ṣé àwọn kí bá a ṣe ń sọ̀rọ̀ hijab yẹn Al-Qur'an sọ̀rọ̀ nípa hijab hadith sọ̀rọ̀ nípa hijab bọ́ ọ lé ní gbogbo ẹ̀ lójú kan tẹnìkan wá ní lórí ọ̀rọ̀ hijab mo fẹ́ kọ tírà lórí ẹ ẹyìn tó ìmọ̀ ló fẹ́ dè mọ́lẹ̀ bí ó sì padà di mọ́ríjì fún gbogbo èèyàn bí sífàtú sọláàtì nàbí yìí ṣẹ̀dí mọ́ríjì ẹ̀ kò sí tírà kan lórí irun ní ìsìn tó ju sífàtú sọláàtì nàbí yìí lọ. tẹ́lẹ̀tẹ́lẹ̀ a kọ́ nípa àrùn a káàkiri ni tó bá fẹ́ mọ̀ nípa irun kíkí dáadáa ní ìsìn àfikọ́ ka sífàtú sọláàtì nàbí yìí kọ́sọ́ ahkamul janaizi bá a dàn jámù sàwádìí ni àwọn tó fọ́n kátẹ́ ẹ̀ ní rí lójú kan àwọn àgbàjọ sáyẹ fún un tí wọn náà bá ṣerú ẹ̀ tó o bá lè ṣerú ẹ̀ tó o dẹ̀ ṣe báàsù tó ní ìtumọ̀ báwọn ìwọ náà di mọ́rí jíwò ní gbogbo ayé èwo ni wọ́n ṣe báyìí èwo bẹ́ẹ̀ ṣe má jẹ́ mọ̀mọ́lẹ̀ ni ẹ o ọlọ́run bọ́ wọ̀ láti bẹ̀rẹ̀ yóò sànù wa jamiu shawaridihi wa fawaidihi àwọn àǹfààní tó wà níbi kankan ó kàn lè mú àyà kan kó lọ́fẹ́ sọ̀tún àyà yẹn àwọn tíra tí wọ́n ṣe lórí tafsiru suratul Fatiha wa tíra kan bẹ mujalladu méjì ni tí kọ́ ìmú ṣe lórí iyyaka na'budu wa iyyaka nasta'in nìkan mujalladu méjì mo rọ̀ wá mi tiẹ̀ báà ìyọ́n ìwọ̀ wá ṣe kankan láyé àfi bìlẹ̀ lílẹ̀ àti whatsapp so àwọn irú kan bá nìyẹn máa kọ wọ́n di Imam Nawawi ọlọ́run kọ́ bá kẹ́ Imam Nawawi ọjọ́ orí Imam Nawawi kéré gan gbogbo tó láyé ká sáàdì forty five ìwà wà dúró tíra kò wá sí tíra kankan tọ́já sàdánù nítorí fọ́ọ̀nì nípa ọ̀rọ̀ Nawawi ní wíké bí tí ń kọ́ àwọn èèyàn bẹ́ẹ̀ náà ni ó máa kọ̀ nǹkan yóò máa ka nǹkan yóò ma kọ nǹkan yóò sì mọ àwọn èèyàn ni mo ń ṣe papọ̀ ó ti ní táìmù nǹkan ni ma ń kà ó ti ní táìmù nǹkan ló fẹ kọ ńgbà náà ó ti ní táìmù ó fẹ́ kọ́ àwọn ni kò sì ní gidi máa nǹkan àní kankan àní <laughs> ó ti jọ́ tó o bá fẹ́ kọ lẹ́tà tó o wá rẹ̀ ti pé kẹ́yìn mọ̀wó ní tèwá lò bí iná tí ó kọ̀ rẹ̀ ti tó o rí wọ́ ẹ ti bá ti máa kọ̀ nǹkan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní máa rí nǹkan kọ ní oníjẹ̀sẹ̀ máa ronú ronú ronú kó tó rí kọ. ọlọ́run bó ṣe rọrùn fún wa. فأما تحقيقه وتحريره فبكتابة الأبحاث العلمية ولو لنفسه yẹn gbọ́dọ̀ máa kọ bá sóòmà kódà kó ṣe pọ ọkọ fúnra ẹ ni fẹ kọ fúnra rẹ síbi kan wa ta'alif al-kutub minal mutaha hili lidhalika ẹ wo nǹkan o ọjọ́ dọ̀ máa kọ àwọn tíra táwọn afa ti tàyè rẹ ṣùgbọ́n kọ́ jẹ́ lọ́dọ̀ ẹni tó ti ní ẹ̀kọ́ débẹ̀ ẹni tó ti lẹ́kọ̀ọ́ débẹ̀ wa amma jamu sawaridi wa fawaidihi fabi musahhabati alqalami wa mulazamatihi fi talabi gbogbo ìgbà tó bá tó bá fẹ́ máa rí fàwa ìdù ìmọ̀ nǹkan gbogbo ibi tó bá ń lọ dọ̀rọ̀ ní kálá torí ọkàn lédèbì kankan afa kan mọ̀ sọ yóò sọ kankan ah ẹ wà nfààní o ti sàrẹ̀ kọ́ lẹ̀ ṣùgbọ́n àwọn àtọ́sẹ̀ pé ah mo ti gbàgbé fẹ́rẹ̀ ní mi wọ́n sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wà láì ah ọ̀rọ̀ yẹn sì da o mo ti gbàgbé wọ́sàpù yìí náà ni ọlọ́wọ́n bọ́ sànù wa fàbí musa habati kọ́lámi wà mọ́ láza àmàtì hi fi tọ́lábì gbàtíyàn bá ń wá mọ̀ yóò mọ̀ mú kálàmù kìíní. yẹ̀sí ìdùbíhi ọmọ wa fi dọdẹ kó làmà yẹ inú láhùn mi máa yára ọmọ nfa àtàwọn dúgbò tó bá ti rí pé ah àǹfààní kan ni ó kọ́ ọ lẹ́sìn bìkan àǹfààní kan ni ó sẹ́ẹ̀rí kéèyàn mú tíra báyìí tíra ẹyọ kan báyìí kéèyàn fẹ́ kà kọ́mọ̀sì pẹ́ńsì lọ́wọ́ èèyàn yóò tí ìmọ̀ bí wọ́n ṣe ń ka tíà àwọn ọmọ bí wọ́n kankan ó nǹkan míì nù tíà o lè má ba pàdé rí láyé o tún wá dàbí nǹkan míì bẹ lójú ìgbà wà nílé kí o ti yàn kiri nǹkan kan yóò ti gbọ́ rí ìṣègùn ọmọ mi tọ́ wa ó kàn rí tíra kan rẹ̀ ó bá rí tó o bá tètè máàkì mi tàbí kọ́ kọ́ yáda rẹ̀ tàbí kọ́ wọ́n yí pé ó dùn mí tọ́ba kí mo mọ̀ kí mo máa sọ̀rọ̀ débi báyìí ni bàbá yín mú jọ́ta kan wá kí n fi hàn yín ó mú kìtàbí tí mẹsàlá kan bá fẹ́ tẹ bá sọ ní tí n bá mọ ibi tó wà tí n bá ti lọ bájọ tà ìyẹn mọ ibi tó wà yóò sọ tí àwọn àti péjì ẹ fún mi débi gbogbo àti mò ń ká àwọn kìnìún ti gbogbo ẹ mọmọ mo rà ń fi síbẹ̀ rà ń fi síbẹ̀ mo sì parí gbogbo ọjọ́ tà mí kìlọ́ à ń bẹ tó yẹ kí gbogbo àti mò ń nínú tíra yẹn kò sáwọn kankan bẹ àfọwọ́mọ fún mi pé nǹkan báyìí wàrà kìlọ́ àyẹ̀wò ibẹ̀ ní kọ̀ sí i ó gbọ́dọ̀ ní dọkàlẹgbẹ tàbí tíra àwọn etétí rẹ báyìí kó máa fi àwọn nǹkan kọ̀ọ̀kan sí kó máa fa àwọn nǹkan kan tó o bá ti ní ètò ah ìfẹ́ jẹ́ tíra mi rọ̀ wọ́n fẹ́ kọ̀ọ̀kan sí torí kí wọ́n bá rọ̀ ok wọ́n ní wọ́n máa fi tíra tó lé ní àbí dísáyìn ní tíra ṣé dísáyìn ọlọ́wọ́n bó wọlé ìjọba yóò sànù wa wọlé ayẹtẹkìlú alẹ́ hafidọ́tì ẹ̀wọ̀n ká ilà màhrúmù láyẹtẹkìlú alàlhàfìwọ̀ ẹnì kan oníwà kan ní pé ah, mo trust Ibrahim níbi ọ̀rọ̀ ọmọ èyí ń tọ̀ wọ́n lọ́wọ́ bó ṣe mọ̀lẹ́ wọ̀ fún o ṣe wá ṣe mẹ́tì tó wà ń kọ́ nóòtì o ṣe wá ń kàwé ó yẹ kó lọ́ máa lọ kíláàsì wa kó gbọ́ ojú ní lẹ́tọ́ àwọn ìṣọ́ba kọ́ hapa. láyà tẹ́kìlù alàlhàfìdọ́tì ìlà màṣúrò ẹnì kan yìí gbára yìí ẹ̀ àfẹ́ni tí wọ́n lọ́wọ́ bó bá ṣe mọ̀lẹ́ wọ̀ fún ṣe é gbọ́rọ̀ torí gbogbo kíláàsì ẹlòmíì wà tó fi tó fi kàdájí tó fi ka mùsàwá yá àti jẹ́ mùsàwá sáàdìs kò ní jọ́ta kankan kò ní kankan tó jọ́ tìrí <laughs> yìí tó bá ti ẹ̀ gbà lọ́wọ́ àwọn èèyàn dàkọ́ gan ó ti sọnù. èmi àti ẹ̀ka sọ̀rọ̀ lẹ́nu mo lè rí káàdì primary school mi mo ní káàdì primary school mo ní lẹ́yìn tó bá fẹ́ yí lọ́mọ wa tó fi họ fi primary school káàdì rẹ̀ ni wọn ò sì ti fi ọgbà náà yóò ní. ọ̀yà ṣé wọ́n lè mú káàdì primary school rẹ̀ jáde orí ètì ṣé mo mú kàńdà dí tí wọn bá sì jí tàbí ìta wọn bá kó fáwọn àbúrò lókun yín rì tí n bá wà nílé yín rì káàdì ìdádí yín sì rí tí n bá wà èèyàn àwọn nǹkan bíi gbèsèké àǹfààní ni bọ̀ká pa ẹlẹ́yìn tì gbogbo àwọn tá à ń kọ́ ní lókè owó gbọdọ̀ ní nǹkan tó ń jẹ afọ́kàn sọ kí wọ́n ọ̀kọ́ wa o sọ́wọ́sọ ẹ wo ẹ bá sọ fún àbúrò àti mọ̀ wọ́n ọ̀kọ́ wa o àwọn àpò àbúrò àti mọ̀ sọ fún kíláàsì wọ́n sọ ọ̀bọ̀ wọn sọ kíkà kọ́ lẹ̀ ṣe ìsọ bẹ́ẹ̀ ni ọlọ́run bọ́ sànù wa wọn ní akọ́lẹ̀ tọ́lábùlẹ̀ ẹ̀lmì kìrọ̀ àtà mímọ àwa mà pẹ̀lú kíkà nǹkan i'lam anna al-qira'ata darban mímọ ka nǹkan oríṣi méjì ni al-qira'atu li hifdh al-ilmi kéèyàn máa ka nǹkan torí pé èèyàn fẹ́ ha ìmọ̀ ẹ máa gbọ́ ntí ẹ máa gbọ́rọ̀ yìí o sẹ́ẹ̀rì ká gbé kínní ìwà pé tíra yìí mo fẹ́ ha kọ̀tọ̀ tíra yìí mo fẹ́ mọ gbogbo tó wà ń bẹ̀ téèyàn ń bá kà tí n bá fi kà bí ẹ̀ẹ̀mẹjọ ẹ̀ẹ̀méje gbogbo tó wà ń bẹ̀ náà máa ha náà ni ìrọ̀pá láyé mi ti tòun téèyàn bá máa ń kà dáadáa téèyàn ti máa ń rọ̀ pẹ̀lú ẹ̀ èèyàn ní jókòó pé yẹn ha èèyàn sì ti ha èèyàn mélòó nù yín ló jókòó kó n fẹ́ ha tani ha fatia ni tọ́wà mi ṣùgbọ́n sọ jókòó kalẹ̀ ha fatia ni ní ma kà ń gbẹdùn gbà tí nǹkan ọba ṣèyàn fatia ọ̀dọ̀rọ̀ kọ́ yẹn lẹ́nu tí èyí bá yẹ kó yẹn ká ló lò àbá yìí sàkà kọ lùjà fatia ọ̀dọ̀rọ̀ kọ́ yẹn lẹ́nu ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ nǹkan náà wà dáadáa àbí Islam ọlọ́run bá kẹ́hùn tí wọ́n bá ń ṣe kótó bàbá yìí àwọn yóò mọ òkú ìlà ọ̀làwàlà ewu àpá àti ẹ̀ṣẹ̀ kótó bà àbí Islam ni pé àwọn ọmọ ń kọ kótó bà láàrin ọ̀sẹ̀ ní kótó dọjọ́ Jímọ̀ kí àwọn ó ti kọ́ lẹ̀ táwọn bá ti wá kọ́ tán àwọn ó wà á ha báwọn ti aṣọ lọ́tìlì Fatiha yóò ha pa ṣe kò sí mo mú kankan lọ́wọ́ yóò àwọn ọjà kótó bà ẹ mọ wá wò pé ah, ah, ah, ibo lẹ́ni yìí tu àwọn ọ̀rọ̀ yìí sí títí ń gbé jáde ọ̀rọ̀ tó ti kọ́ lẹ̀ tó ti lọ ha tọ́lá àwọn èèyàn béèrè náà ni pé ah bó lẹ ṣe ń to kínní yìí bó yóò sì máa sọ̀rọ̀ tí ó sì máa rí tò pọ́ǹtì ó máa jáde lárúbáwò sì máa kọ̀rẹ́tì ẹnu òsì ní kọ́yìn nígbà wọn ni kí ah, ẹ máa kọ́ láàrin ọ̀sẹ̀ ni o yín wàá jókòó tí yín wàá máa ha àti mọ̀kọ́ yín wàá ha bí fatia njẹ́ òun ni wọ́n jókòó kalẹ̀ rí kó fẹ́ ha nǹkan njẹ́ lómi ò fi tó fi sálẹ̀ kéwòn nù ewu kí ká bá ha kẹsàn-án wò ti dé ó lé ó lé orí mi ò tiẹ̀ ṣe mọ́. kí ló kọ lọ rú ọ lórí kí ló mú ọ lórí ó bá sọ owó ní ẹ ń pín orí èyí ó ṣe sí i àti jókòó kalẹ̀ fẹ́ kọ́ àti jókòó kalẹ̀ pa hàn kan ó ti ó ti nira fáwọn èèyàn èèyàn sì lé ní màláì hàn kan òdodo ni o èèyàn máa ń ka nǹkan tó rí pé èèyàn fẹ́ ha èèyàn kà wàlìkẹ́rọ́ àtúlẹ̀ fàbí ẹ̀wọ̀n nǹkan báwọn èèyàn máa ka nǹkan torí pé èèyàn fẹ́ gbọ́ nǹkan yìí kì í ṣe pé mo fẹ́ ha bọ̀ mo fẹ́ mọ̀ méjèèjì gbọ́dọ̀ máa wà papọ̀ ni kó o máa ka nǹkan kó o máa ha kó o sì máa gbọ́n ha mọ́ dàbí ẹni tó ṣe pé bíi kẹ́tẹ́kẹ́tẹ́ tí wọ́n gbé tí a ṣe lẹ́yìn ni tí o máa ń tọ́ wà nù ẹ̀ rárá máa ń tọ́ wà nù ẹ̀ ha ntọ́ bá bùkátà sí ha nínú ẹ̀ kì í ṣe gbọ́n kalẹ̀ yẹn ha ọba ń ha àdìsí ọ̀n ha kìíní o tún ha ọ̀rọ̀ gbogbo ẹ̀ o tún ha múlà o tún fẹ́ máa ń bẹ̀ múlà tẹ́tí ọmọ pé o ṣe kí ni wàá tún lọ́ọ́ ha sórí mo rò wá àjọ mi yé ọlọ́wọ́n sànù wa fa ama hifdhul ilmi fa bi qira'atil mukhtasarat ẹni o bá fẹ́ ha mọ̀ mukhtasarat lè yàn lọ́ọ́ máa ha àwọn àfáàní tó bá fẹ́ ha hadith mọ́ni gbogbo tí hadith lọ́ fẹ́ ha lọ́ ha hadith ahkam ni ọ lọ́ ha àwọn hadith tí dájọ́ ẹ̀sìn bẹ́ẹ̀ nú ẹ̀ òní ọlọ́ha tí ó jẹ́ pé gangan ló bùkátà sínú ẹ̀sìn àwọn tí ìbá ṣe àhàdìsù àkàmù yẹn mọ̀ wọ́n bọ̀ ha ti àkàmù mo rò pé agbọ́miyé wàlìmọ́tòónù fi kulli fannin bi hasabihi wá àwọn mọ́tìnù kéékèèké ẹ̀rí tó sọ pé ó ní fàbíkẹ́rọ́ àti mukhtasarat ọmọ ìtumọ̀ rẹ̀ tó fẹ̀ ọ́ hà kékeré sọ yìí mo aláyé mi ti yé kékeré lọ́ọ́ tó bá ti hátìrà kékeré ó wà á ìtumọ̀ rẹ̀ tí ọ̀fẹ́ tó o bá ní tíra nílá lọ fẹ́ ha bọ́ bá ti ń ha bẹ̀rẹ̀ ìgbà tó bá fi dáa ni ó ti gbàgbé bẹ̀rẹ̀ àání tiẹ̀ lọ́nlọ́n ọlọ́run bọ́ sànù wa wàá máa fáhàmù hu fàbíkẹ́rọ́ àti sọ̀rọ̀ tó o bá fẹ́ gbọ́ tíra kan yé ọ lọ kà wọn sẹ́rẹ̀ wẹ̀ wà tàlíkọ́ ti alẹ́ yìí àwọn tàlíkọ́ ti tó wà lórí ẹ̀ ọ lọ o ọ lọ wà dọ́bi tó fi amúrẹ́yìn ṣe àn láti di nǹkan méjèèjì tá à ń sọ yìí nǹkan méjìlá bùkátà sí alákọ̀ọ́kọ́ an yakuna al-matnu aw sharhuhu lirrasikhina fil fann ẹ dákun ẹgbẹ́ wọn tí mò ń sọ yìí ṣé ẹ rí èyí fi sẹ́ńtímẹ́ǹtì wá mọ́ o ṣé ẹgbẹ́ nǹkan tí mò ń sọ fún wa èyí ṣe kíni èyí fi sẹ́ńtímẹ́ǹtì wá mọ́ àwọn afọ àwọn àmbẹ tí wọ́n jẹ́ afọ àdáadáa fẹ́ẹ́ kí gbogbo alájọ kó afọ ńláńlá ni wọ́n afọ àdáadáa ni wọ́n mọ́ torí ìfẹ́ rẹ tó ní sí wọn àti jíjẹ́ yàn dáadáa wọn kó o fẹ́ kọ́ ìmọ̀ tí kìí ṣe ààyè wọn kó ọ̀nà kankan má tìra wọn ò ní màmá yẹn o. lánàá à ń ka pé àwọn mọ̀tàsọ́rọ̀ ti fi kó lè fáànù tẹ́ ẹ̀ máa yí pé ìkan náà àfa àwọn dáadáa wọn wọ́n lọ o ko ni lọ fi ka ọba kasẹ́rù tiwọn má tẹ̀lómi ìlókù mánìsẹ́rù tiwọn ló fi mọ bẹ̀kú náà kìí ṣe eré àwọn ò ní mọ̀ o sáà gbọ́n tí mò ń sọ yé iná fi sọ wípé anta kúnà mọ́tínù mọ́tínù tó fẹ́ kà sẹ́rìhù rẹ̀ tó fẹ́ kà lè rọ́ọ̀sì hìnnà fìlfàn kọjá àwọn tó jìnnà nínú mọ̀ yẹn ni wọ́n ṣe é kìí ṣe gbogbo tí a tọ́lífù lẹ́yìn mọ̀ gidi kìí má kó gbogbo tí a kiri o kò wá mà kan lè yé ká yóò sá máa wo yóò sá máa da ọgbẹ ẹnu orí rẹ ó ti wá dàrú kanlẹ̀ ìmọ̀ yẹn kò ní dìde ọ wà mọ̀ lọ́dọ̀ àwọn tó ní tó o bá ti mọ̀ pé adúrú mi yà lọ́fẹ́ kọ́ tí mo nà àjọ rọ̀ tó bá ti mọ̀ pé òun ni lọ bá mú yìí dì ní tó fà ní ọlọ́ọ̀ka tó o bá fẹ́ mọ̀ dáadáa tó fà ní ọlọ́ọ̀ka gbogbo ìmíì tó bá ti yàtọ̀ sí wọ́n mú láti bẹ̀rẹ̀ wọ́n ń ṣe hijima fún ni àwọn náà wọ́n láwọn nǹkan kọ̀ọ̀kan wò tó mísì òun táwọn náà hard bọ̀ láti má dáadáa tó fà ló fi má tọ́ ọ bá ka míì tó yàtọ̀ sí òní ìmọ̀ tó kọ̀ kan torí kò sí kẹ̀kẹ́ tó dàbí ẹ̀ táwọn afáàsì sọ kìsì èmi mọ sọ mọlọpàá yìí ti àti pé eré àti ẹni yẹsẹ kọ wá wòye pé ara àfáàsùn náà kan náà ṣe sẹríù kan káà láàbàásùn náà ò ṣe kátàfà súnà náà ṣùgbọ́n ká tìyàn kó lè mọ̀ tó fà dáadáa. ee rògbò ọjọ́ kan tí mò ń sọ yìí lọ́ọ́ka wọn àwọn ọ̀gá ṣẹ́jìrà anáhùn ni àwọn bàbá wa náà ṣe kàn bàbá wa alágbàdì bàbá wa alámúlẹ́gùn ẹ wo kú òní mà kú àwọn tó ní mọ̀ ń bẹ́ńlẹ̀ oníkìlá àbá nàìjíríà kan lọ lọ gbámú kátí àtàfà nàìjíríà náà bọ̀ kọ́kọ́ lọ mú mọ̀ lọ́dọ̀ àwọn tó níná àfi tá àfà nàìjíríà náà bá jẹ́ mọ̀tàkọ́ sí sùtọ́ yanjú ń bẹ̀. mo lọ wàhálà yé mi ti yé àwọn bàbá wa mi ń bẹ táwọn náà ní kálámù tí ń ṣe tíra tó pọ̀ àní ọmọ kàtí ẹ̀ náà ṣùgbọ́n lọ wá tíra tó yẹ káwọn tó ní mọ̀ yẹn tó jẹ́ tíra pilẹ̀ òní kò fi kọ́ sáà ń gbọ́ mi yé hmm. ọlọ́run sáà ní o lè anahum akọ adóbi sọ̀nà àwọn ní sọ́nà àyẹ̀yẹ dáadáa àwọn ẹni sọ́ni àyẹn ṣe kí ni o wọn ló yé dáadáa asáni ayakuna alimatinu filigọ́ọ́lì bíi mahduman lamagmọ́rọ̀ tó o bá fẹ́ mú matinu kan lórí ìmọ̀ kan tó fẹ́ kọ́ mẹ́jọ jẹ́ matinu tẹ́nìkan kan ọ̀ ma tí àwọn àfa ò ṣiṣẹ́ lórí ẹ̀ sálàyé mi ti eric mọ̀sọ́ bẹ́ẹ̀ náà fún wa mo ní tá a bá fẹ́ sọ̀rọ̀ sórí ìfikì àbáríkìyàn mú tíra mi ṣùgbọ́n iṣẹ́ táwọn àfa àti ṣe lórí wàrọ̀kọ́ọ̀tì ó ti pọ̀ débi bí wọ́n ti sàhálà rẹ̀ mọ̀tẹ́dì ò lè mú ṣùgbọ́n kọ́ wá ní à ah, tíra òṣùlù kan bẹ̀ ha ah, ara tí a pè lẹ́yìn bọ́ àwọn èèyàn ti gbàgbé ọkọ̀ tí a ó bá ṣe páyé tábì ní akọ tí àtẹnìkan kan ọmọ tí a ń ṣe kí ni wọ́n fún ọkà bọ́ sínú àwọn àkìdá àti tí ò ní yí ọ tíra tí yẹn bá ti ṣe kéjúmọ́ fún táwọn bá ti ṣe ṣe ìlójú ohun gbogbo tíra sheikh muhammad bin abdulhab ló fi rọ bíbẹ̀ ẹ̀kọ́ wò ní gbọ́ mi yìí mbẹ̀ ṣùgbọ́n kéjúmọ́ yẹn pọ̀ kíra àwọn lọ fẹ́ mú tó ní níbi afa mẹ́wàá tó ti ṣe ṣẹlẹ̀ rẹ̀ kò sí. irú yẹn lọ́ọ́ máa wá kí ló fi rí mà mo rò pé agbọ́n nǹkan tá à ń sọ yìí à ń yàgò náà limatinu fi lọ́ọ́ níbi màdùnmá torí mi bẹ tó lè má nà xidima lọ títí tó sì di malẹ tó sì di mamalẹ ẹ jẹ́ nfọn sẹ́ni tíra kan bẹ mọ́tínú ni fi atufaha tí a yẹn da bàjẹ́ bàjẹ́ atufaha fi nahu ọ̀ dà gan kọ́ da wọn láwọn nǹkan mi tíra pilẹ̀ lónà tá a dùn mí yà wọ́n yìí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kí wọ́n tó rí sẹ́rẹ̀hù rẹ̀ ọ́ làlásì nínú ìjọ gbajúmọ̀ wàhálà ó wà á kọ́ àdùjú àdùnmíyà lọ níbi àwọn àbáṣọ mi tíra kékeré dẹ̀ níwọ̀n náà kéré gan tẹ bá níyẹn lọ fẹ́ máa fi káwọn èèyàn bọ́ ọ bá kọ́ wọn tí ìbáyé kẹ́ ń padà síbi tó kọ́ wọn wá máa nǹkan mi mú àjùmíyà fún wọn wọn rí sẹ́rù rẹ̀ lóríṣiríṣi àlùmọ́mù tí ò ń bẹ tó fà ń bẹ tíṣẹ́ kò sẹ́mínú ń bẹ gbogbo ẹ̀ ń bẹ báwọn mo rò pé ẹgbọ́n mi yé ọlọ́wọ́n bó ṣe dáadáa fún wa. lianna khidmatahu tahfazu alayka alwaqta nítorí pé àwọn afáàtì ṣe khidma rẹ̀ yẹn yóò jẹ́ kó o lè ṣọ́ àsìkò rẹ kó mọ̀ máa sọ pé mo ti gbé mọ́jà mọ́ sẹ́gbẹ̀ẹ́ kí ni tuma kínní wa wo mọ́jà mọ́ ah tuma yóò yẹ ẹjẹ̀ ń wá mọ́jà mọ́ ní english sáwọn akéwìn tó táwọn mọ́tò lò ó ti pẹ́ ṣùgbọ́n ilé ìjà ti tú ìjà ti ṣàlàyé ìjà gbà lérò bẹ́ẹ̀ torí ìkàmì tó bọ́ bá tó mọ́jà mọ́ òní kẹ́ ti túmọ̀ rẹ̀ torí ta káàmù ni kì í ṣe ọ̀rọ̀ lóga mo rò pé à ń gbọ́ nǹkan tí mò ń sọ yìí sọ wàtújà níbù kà zálálá yóò jásí kò ní jẹ́ kókó sínú àwọn àṣìṣe lèwò kó fi máa ń sábà kó ká àlà àkọ́ yìí torí àwọn mistake tó wà ń bẹ̀ àwọn tó ṣáájú rẹ̀ ó ti correct ẹ̀ wọ́n ti sọ fún wa pé eléyìí o kò rí bẹ́ẹ̀ o mistake ni o àjùrùmíyà ni sì wọ́n sọ fún wa pé àìdí tó fi sọ wípé àlàámúrò majzum torí pọ́jára kú fàájì o èèyàn máa ń bà náà amúrò nìjẹ́ nǹkan wọ́n sọ bẹ́ẹ̀ fún àbí wọ́n ní sọ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ òun sì ní àlà amúrò màjísùmù àbàdà ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tó bá sì ní ó tó bó ní fi lè amúrò màbí níyì lọ́sọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n wá ní màjísùmù àbàdà ó ti mọ̀ sí wàá máa ṣẹ̀rọ̀ ọ̀bọ̀ yìí àwọn afọ́sọ fún pé rárá torí pọ́jára kú fà lójú sọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ yẹn ti pẹ̀lú mímọ gbọ́ ẹ̀ eh, làmà ẹ̀ sàmà àdọ̀bàn mímọ gbọ́ nǹkan náà oríṣi méjì ni. musafaha ẹ gbọ́ mi yé o musafaha ni pé kéèyàn máa gbọ́ nǹkan direct bá ti ọjọ́ ń gbọ́ lẹ́nu ara wa yìí ìyẹn máa wá màbá náà wàbí wá sí pọ̀ ìyẹn máa gbàmọ̀ ẹnìkan lọ́dọ̀ ẹlòmíì mo rò pa láyé mi ti pàápàá nígbà tí ò bá rọrùn fún yàn láti dọ́dọ̀ ẹ̀ ń tọ̀ فعمل المشافعة فضابط أمران أن تأخذ العلم أم متمكن في الفم في الفن سلفيا ورعا سلفيا ورعا قدما lọ́dọ̀ ẹni tó mọ̀mọ̀ yẹn dojú sẹ́ǹkù ni wọ́n ti ṣáájú ya etí rẹ o mutamakinin filfan ìmọ̀ yẹn ó mọ̀ salafiya ó sì jẹ́ salafi sẹ́ǹkù salafiya ń kọ́ lọ ṣáájú tí sálàfí ọba mọ ìmọ̀ tó fẹ́ kọ́ lọ́dọ̀ rẹ̀ má lọ́ọ́ kọ́ mbẹ́. mo rò wá ọdún tí mo yẹ sẹ́ńtímẹ́ǹtì kọ́lé yẹn máa fi wá mọ́ ọ ní nímọ̀ o. wárí a ah, kó sì dára sàjẹ́ kí ẹ sọ wọn dára dán. mo rò wá láyé mi ti ṣùgbọ́n yẹn ọ tẹ̀lé wípé sọ ma ń a. sáà gbọ́n tí mo ń sọ yé hmm. ẹlẹ́ẹ̀kejì àǹtá àkọ́tà mí ni mo máa tàjú ilẹ̀ yìí nítorí ni ọkọ́ lọ́dọ̀ ẹ̀ ọmọ ìbọn padà máa rọ́ọ̀kà gbẹ̀yìn ni. lìtùjánìba dọ̀yà awakọ̀tì hi wà wakọ̀tì kó mọ̀ sí pé wọ́n ra àsìkò rẹ láre ó tún ra tiẹ̀ náà láre. wọ́n kọ́ ń kéwu tán o tún ní ká bọ̀ ṣe sẹ́rù bisimilayi wọ́n tún ṣe sẹ́rù bisimilayi tán oníkàbọ̀ tún Yorùbá wọ́n tún bọ̀ tún Yorùbá tán olóò need English translation rẹ̀ sálàyé mi tiẹ̀ múra àsìkò ẹ̀ ń tọ́ fẹ́ kẹ́kọ̀ọ́ tó bá ti kọ́ ní nǹkan tó ń máa lọ mọ́ wàá dẹ́jọ́ mi lẹ̀ wàláyà ah, àbá àgbàdùn yìí ọlọ́run sẹ́yìn lẹ́sìn olóore ṣé ẹ láwọn nǹkan tẹ ẹ sọ ah, aláàpá ẹ jẹ tí wọn sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹ ẹ ẹ bá tọrọ nsọ náà mo gbádùn ẹ púpọ̀ ó rásìkò rẹ lárí bá wọn torí táìmù yẹn yẹ kó tó máa yẹ nǹkan míì wò tí ọkọ ẹlòmíì náà tó yàtọ̀ sí ọ n tó bùkátà sí ni òmùlọ́dọ̀ ní mímọ̀ wọn náà lọ́ fẹ́ sódì ẹ̀yìn sí lọ́ fẹ́ lójú ọlọ́run kò wá wàá mẹ́lẹ̀ wá ṣetán fàbílẹ̀ stéphane àti mìíràn lè wá sáyé asọ́wọ́tì minha wàlmàdì láyé sí kó o lọ́ọ́ fẹ́ wá mà gbogbo dùrúsù tí wọ́n ṣe mọ́sídùú ànábì ní wọ́n ṣàjálà gbogbo dùrúsù tí maka wọ́n ṣàjálà rẹ̀ kó o léyìn òní láti máa gbọ́ yóò ṣe wá máa gbọ́ màánú kẹsẹ̀tì ó ní nímọ̀ òdodo ọ̀rọ̀ ọmọ sọ fún àwọn àwọn àyùn náà ìyá máa ní màtú rẹ̀ sọ ọgbọ́n kan tí mò ń sọ ọ máa gbọ́ ṣèṣe látòlè fúdà wà ní òrùn tó ṣe kàlùbánu wá wọ́n rìkọ́ọ̀dù gbogbo ẹ̀ ọ́ máa gbọ́ mọ́sálà kan ọlọ́gbọ́ ànúrò alẹ́ dẹ́rù ti ṣẹ́gun sẹ́mìn wọ́n rìkọ́ọ̀dù ẹ̀ ara bí sẹ́yìn ti lè doni mọ̀ nù torí irú àwọn afáwọn yìí ló pa alẹ́ nínú wọn mọ́ ilá yàtọ̀ àlọ́ bóyá tí àsìkò ìwà ìbá tó lọ ọlọ́run ti gbà wọn míde ṣùgbọ́n for now <laughs> òdodo ọ̀rọ̀ yìí o for now ẹnìkan bí ṣe ẹ mọ̀ṣẹ́rù léèrè pé ah, ní ìsìn sáà ti wà á rí ẹnìkan kan láyé ìsìn tó wá nímọ̀ ju ṣé kàlùbá lọ ń bẹ hadith ni sheikh mashour ni pé tíyàn bá kó ìmọ̀ hadith tí ń bẹ lọ́kàn gbogbo ẹni tí ń bẹ láyé ní ìsìn ìjọ kò tó máa sheikh albani nìkan wàláhì máa ń sọnù wọ́n ní ìmọ̀ hadith tí ń bẹ nínú ọkàn gbogbo ẹni tí ń bẹ ní ayé ká ṣàjọ papọ̀ kò tó tíyàn nìkan ẹ wà náà o débi kẹ́ àmọ́ òkú ẹ fẹ́ fi lágbájá wé ké alágbájá awélé tuntun ní mẹ́ta albani lọ wọ́n ní ìtí ń bẹ lọ́kàn gbogbo ẹni tí ń bẹ ní ayé ẹ ṣàjọ sẹ́gun ẹ ti kára wọn mọ́ àbọ̀ ní hadith ìsìlámù náà wọn ní pé kò tó tiẹ̀ nìkan. sọ igi mú jìnnà sí orí mọ wàá sọ wípé yẹn kí sẹ́sì lèyàn mọ wá gbọ́ tí yóò fi dá àfa àbí. Ah, ìyìn tá àfa rẹ kọ́ nu mọ́ṣálà mi àlàyé tàwọn bàbá àtọ́ ọba gbọ́ yóò kún ju ló fi bùkátà sí kọ́ gbọ́ lárúbáwá tí yóò bá gbọ́ lárúbáwá wàláyé àwùjọ wa ló burú jù láyé kéèyàn máa pè é láàfa kó mọ̀ gbọ́ lárúbáwá àwọn afa wa nù. àfa yìí yóò lè sọ lárúbáwá à ah, mọ́ṣálà bíi wọ́n wàá kọ èbó sí Facebook débi pé wọ́n ti bà gbogbo ayé Facebook jẹ́ nọ́ńsẹ́ǹsì ni ó máa gbọ́rọ̀ àwọn afá tí àwọn èèyàn bá gbé àwọn kankan dé tó ń dojúrú lọ́gbọ́n táwọn afá yẹn ti sọ lórí ẹ̀ ó kéré ní mọ́sálà kàtà lọ́rọ̀ lórí ẹ̀ tóra àjọjọ wọn á sọ̀rọ̀ àsìkò wa ìyá àjọjọ lọ àsìkò yìí ni mọ̀jẹ̀ wọ́n sọ fún ọ pé àfa kan kò padà ọ padà wọ́n náà lọ gbọ́rọ̀ rẹ̀ fúnra rẹ̀ ṣùgbọ́n bí sẹ́rìtì kí ni o bishariti kí ni o ọ̀dọ̀ lárúbáwá ni o tọ́lá àwọn àfáà yín ọ̀sánàgó wọn àṣìṣe èbó o wọn àṣìṣọ yorùbá o ọlọ́wọ́n bó kun àlọ́wọ́ tọ́yì bó so àwọn wasáìlú alhadisa wọ́n bá ti ní láptọ̀pù gbé tíra sí àwọn tíra kan bẹ́ẹ̀ wò lè ríra nkánú bó o ní rí nàìjíríà láìláì orí íńtánẹ́ẹ̀tì ló ti rí torí kéde bíi àti bùkátà sí tíra rí tíra rí tó yẹ pé ni ó ṣe mọ sẹ́ǹdì sí pé tíra yín báyìí mo ní ìdí ẹ̀ ó sì sẹ́ǹdì ẹ̀ sí mi bọ́ ọ lọ gbogbo nàìjíríà ò lè kọ́ wá ní ah, èèyàn mọ̀ wá ka lórí íńtánẹ́ẹ̀tì ah yọ̀ọ̀ká o tọ́ba yẹ pé tíra ní ń kà ń bẹ̀ tí ò lọ́ máa kọ̀rọ̀ àwọn kan tí wọ́n gbádùn tá a mójútu wọn kọ́ ka tíra mo rò pé ẹ gbọ́ mi yé gbogbo àwọn wàsáìlú yẹn ara nǹkan tí yàn fi ń wá mọ̀ láyé òde òní ni ìní wa kọ́ ọ́nù tí a yìí mo rò pé agbọ́n kan tí mo ń sọ tọ́yì kó o ní àpò tí ó mọ̀ sọ hadithi tó lálàáfíà àti tí ó lálàáfíà tẹ́ pé jùúdù àwọn àfáàní tí èsì tiẹ̀ ó níní sọ wọ́n máa gbogbo hadithi tó lálàáfíà àti tí ò níní bẹ́ẹ̀ ni kí wọ́n ti hadithi kan lóde tó fẹ́ da ọ̀yì ó sì tẹ̀ sórí kínní hadithi wọn lálàáfíà tá ń bẹ́ẹ̀ nu tí a bá gbé ọ̀ lálàáfíà ẹ̀ wá kà ó ní àkúni máa di tí a kì í ṣùgbọ́n fóònù yìí náà láìbírì ni tó bá sì níbẹ̀ kọ́ sísè tó ti mọ́nú tí àtọwà á sì lọ wá tíra yẹn jáde ẹ̀yẹ bá ń bẹ̀. wọ́n sì kẹ́ni kan sọ fún akínyàn yóò wá máa tẹ hadith sórí ìkíní ẹ̀yẹ má tẹ̀ sí o tẹ̀ sí mànàmáná mánà káìkáì ọlọ́run bọ́ sànú wa ṣùgbọ́n mo wàá sọ pé ọ̀lọ́lé kí ó mọ ọ̀kẹ́kọ̀ọ́ mọ́ torí pé o ní fóònù kílà ń pè jáde wà lè yorùbá náà time table kó fi àrẹ́ǹjì táìmù rẹ̀ so litajà nubi afati adami ilzam tí ó bá jẹ́ pé àìsàn tí máa ń ṣe èèyàn níbi pé kéèyàn má mójútó ní téèyàn ń ṣe kéèyàn má jọ ní ma kọ́ má bàa kọlù ọ́ nígbà tó létò fi hàdà náà ìmínà sàmà torí náà wù àwọn eléyìí nínú sàmà ọ̀ wà táìmù fún un. kúròpálá yẹn mi ké wọ́n jọjọ́ kí n gbọ̀ bá rìn lọ́n títì ó níbi tó wà lọ́kàn rẹ̀ lọ́ọ́ lọ́n gbọ́ ọ̀rọ̀ ọmọ òní gbọ́ ọ̀rọ̀ ní gbọ́ sálàyé mi tiẹ̀ ó gbọ́dọ̀ gbìyànjú kó ní táìmù fún kí táìmù báyìí tí mo máa fi ṣe ni ó fi gbọ́ dùrúsù àwọn sheikh ọ̀sọ́yìnmí eh, àwọn dùrúsù yẹn ṣe àǹfààní gan gbọ́ wàhálà àwọn ṣàǹfààní àwọn tí bàbá yẹn sọ kéèyàn tó rí ẹni tí ó ṣe irú tàhírù bẹ́ẹ̀ fún yẹn yóò pẹ́ bàbá mo ti ṣe láàrin àsìkò kékeré tí wọ́n bá gbá tíra kan mú láàrin ọjọ́ kanjọ́ méjì wọ́n wo gbogbo tíra yẹn wọ́n ti ṣàlàyé àwọn lóbùn tó ní ìdí ń bẹ fún ẹ tẹ́lẹ̀ tí wọn náà bá ti mọ nǹkan kọ́ kéèké tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yóò ṣe ọ láǹfààní ìwọ wá wà kó wá sọ̀rọ̀ àfa àtọ́ ọmọ gbọ́ àfi wá sí whatsapp ọjà sọ pé ó ti tó ẹ kíní kan wọ́n ti para wọn wọ́n ti ti rọ́ọ̀dù wọ́n ti kíní kan sẹ́yìn yáyé yín ni àwọn àfa àbáyẹn ní kọ́ lọ́ máa gbọ́ kẹ́sì wá sí àwọn wá sí jakujaku wá sí eré pa ẹ dákun sáwọn àfa yẹn ṣé wọ́n ń ṣe wá sí àbí wọ́n ń ṣe wá sí ṣùgbọ́n wá sí tiwọn ṣẹ́ẹ̀ṣẹ̀ òtíra ni wọ́n ń ṣe tí wọ́n fi ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ní mọ́ṣáláṣí ibẹ̀ ni ọ̀rọ̀ tí wọ́n fẹ́ bá àwọn èèyàn sọ ti máa jáde kì í ṣe pé asáfẹ́ dá lẹ́kítọ̀ lẹ̀ lónìí àfẹ́ dá lẹ́kítọ̀ lẹ̀ lọ́kítọ̀ tí ò lórí tí ò nídìí clarification lórí ntẹ́nìkan sọ rọ́dù fún ntẹ́nìkan sọ tíyẹ́rẹ́ àwọn kẹlẹ̀ ń kọ́ àwọn èèyàn àwọn èèyàn wà jókòó kalẹ̀ báyìí lórí clarification lórí ọ̀rọ̀ ẹlòmíì wọ́n wà lo two hours wọ́n tún ń bọ̀ lọ́sẹ̀ tí ń bọ̀ two hours mi clarification mi again clarification mi lọ́tún la kí ló dé dúwó ìgbà tó yẹ pé àfáà náà kò sí tíra ńlẹ̀ tó lè kọ́yàn tíra lè yẹn máa kọjú máa fi kọ́mọ̀ kí ká máa lo prógámù káàkiri kán mú tọ́pìkì kan kán mú ló kán mú tọ́pìkì báyìí kán bọ́ síbò míì tí a fẹ́ clarify ní kíni sọ ni. kéèyàn wá fi ọ̀sẹ̀ bíi mẹ́rin márùn mẹ́fà méje kó fi sọ̀rọ̀ election kí ló dé wọ́n ń dìbò lójoojúmọ́ ni. a ní ọ̀dà kéèyàn sọ̀rọ̀ rẹ o kéèyàn sọ̀rọ̀ àyètò ẹ̀ kó ṣe fáwọn èèyàn ṣùgbọ́n kì í ṣe ká máa níṣẹ́ mi jù wá lọ láwọn èèyàn tá à ń bá sọ̀rọ̀ tá à ti mọ̀ àrùn kí mo rò pé agbọ́ mi yé ẹ wò ó ká fún táìmù wa ní àsìkò fìyàtà náà bí na sàmà ilá mi nà lè wá sí yìí ìlànà àwọn adámi lè sàmà fìyàtà náà mi nà sàmà ilá mi nà lè wá sí yìí dáyìí ní ṣé dáyìí ní lọ́kọ̀ àbí àdìní so àfi wá sẹ́ẹ̀dí wá sí ẹ̀wò ẹ̀ sẹ́ẹ̀dí wá sí ẹ̀wò ni ntọ́lọ́wọ́n bá dá mọ́yàn pé kọ́ máa báyàn wí tọ́lá yẹn mi tiẹ̀ wá sí ẹ̀wò dì ní bẹ́ẹ̀ wáásí wò tọ́bí ń bẹ wáásí wò sùntọ́ ní bẹ mẹ́ta ni sálàyé e mi e ti wàlí wáásí wò tọ́bí yíyá ánìlẹ̀ ìṣíá ní kàlí wáásí yí mílánù kìlọ̀ nìkan wá fi sùntọ́ ní sí sálàyé mi ti méjì ló sọ mẹ́ta ni sọtí tó yẹ kó sùntọ́ náà bá wọ ebi náà ni ẹ máa gbé síbi kan tó bá bí ọ̀dà kọjá náà ọlọ́pàá ó mọ àbí òní mọ̀ ọ bá ti rí náà ojú ọ wọ́n bá jẹ́ ṣe sàwọ́dí ni ọ́ dáná wọn ò tiẹ̀ ní ilé ọ kankan ilé wọn ti wá mú kínní bọ̀ bọ́ọ̀ bá ti sáré ju iye tó yẹ kó sá níbì kan lọ wọ́n ń bọ̀ àbọ̀ ńlé torí kámẹ́rà ó ti gbé ọ ibi ìní àti ni wọ́n ń lé lọ ọlọ́pàá fẹ́ mú títí kí náà mú sí ọmọ lọlé yóò sì wá gbàwé rẹ̀ lé sára ayé mi tiẹ̀ so àwọn jùlùsọ àwọn àfààní ẹ má jà tán ra jẹ àbùkà àtàṣe kéka máa gbọ́ ṣé mi lẹ́wọ́ gbogbo tíra àwọn tẹ̀yìn rí òṣèré hù ni lẹ́tọ̀ gbogbo ẹ̀ mo rò wàhálà yẹn mi ti lẹ́tọ̀ ni tọ́ ọ bá ń kà ó lè má dàbí kọ́ ọ máa gbọ́ ṣé mo kẹ́ gbogbo tí mo sọ látàárọ̀ àwọn èèyàn lè kọ́ lẹ̀ ṣé ẹni tó wá wà níbi tí ń gbọ́ ọ máa dàbí ẹni tí ó padà ń ka ẹni tí ń kò lè dàbí so ti ẹni sìn gbogbo ẹ̀ lẹ́tọ̀ ni ni wọ́n ṣàjálà rẹ̀ kéèyàn máa gbọ́ àwọn lẹ́tọ̀ wọn yẹn tọ́rọ̀ kan bá ń bẹ tó bá fẹ́ dàrú mọ́yàn lójú kéèyàn wá táwọn afáàyàn sọ yóò ràn yàn lọ́wọ́ yóò sì fi dèmọ̀ mọ́lẹ̀ ọlọ́run fi àsìkò ń gẹ̀ dáadáa hàdà wa sallallahu ala muhammadu wa sallam. a kìnnù lẹ́yìn inú àṣà àríkà ìtọ́ bá kú ọlọ́run bó ṣe wọ́n èpè ẹ̀rọ ẹ bá pinnu.